Yorùbá nation Yorùbá nation yo ojú eléyìí náà ni ojú àwọn ènìyàn wa àwọn tíìmù tí àjọmọ jáde fún rally òun náà ni àwọn wọ̀nyí tí ẹ̀ ń wò so àwọn náà ni wọ́n ti gba fẹ́ẹ̀sì ti tiwọn báyìí ní òní so ẹ bá wa kí ìyá wa olúṣọlá precious. Bí ọ̀ya ẹ bá mi kọ ẹ̀yìn proudly Yorùbá. Eh, eh, ẹ kọjú padà ẹ kọjú padà eh, ẹ ṣe.